lẹ́yìn àti adáwọ̀tọ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìgbẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún alẹ́bọ̀wá mọ̀ṣúlẹ̀ gbogbo àwọn ará ilé àmẹ́lì àwọn fàṣáàdà rẹ̀ lórí tí ó ń tọ́ ìlànà àmẹ́lì tó fi lórí ọgbẹ́ ilé àìsèyàrá alẹ́rọ̀ tó fi ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí yóò ká gbogbo wọn. تفسير القرآن في على مشهده على الموبايل غايب اللي نقوم في قبور في نفع والكف وهي أنا أتي جزاء والله قدر قال يكون تفسيري له ولو يجيبه الجيوب pẹ̀lú ìdíwọ́ ìrìn àjò tó abẹ́rẹ́ wọn bá ìtí aláníṣẹ́ ilẹ̀ tó bá ṣe àwọn ìṣàjò lọ́n ìtí àtàlẹ́lẹ̀ òun náà ni so um, àìrà ọ̀sán àti méje ló gbọ́dọ̀ sí الذين يدخلون ويأمرون الناس بالبخل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يدخلون ويأمرون الناس بالبخل ويكفرون ما آتاهم الله من فضله واعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يكفرون ولا يؤمنون بالله واليوم الآخر ولا باليوم الآخر ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قليلا فساء قليلا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله به وكان الله بهم عليما. نعم. àwọn ọ̀rọ̀ àti ó ṣẹ̀dá àwọn ẹ̀dẹ́ ènìyàn ti ṣe pé wọn náà ni ó ń ṣe áńdìkì fún ẹ̀dá rẹ̀ kò sí ẹ̀dá tí ọlọ́run ọba já tí kò ní ṣe áńdìkì fún áńdìkì rẹ̀ ó lè pọ̀ lọ́dọ̀ ẹ̀dẹ̀ ní ju ọ̀dọ́ ẹni kéje lọ wọ́n yà wọ́n wà lọ́tọ́ ike lára nǹkan tó sọ ní ṣe ló fi wú òun òun náà ní arúgbìkì yẹn pé owó lélẹ̀ wọ́n ṣe wù wọ́n náà wò ń ṣe wọ́n ń pè é ọlọ́run bí ẹni tí òun bá tẹ́ nínú wa ayọ́tò ìgbẹ́tò rẹ̀ pa lè rẹ̀ ṣáá wọ́n yá ọdún olúwa ní ilé ọ̀rọ̀ ń tí ráńtì kì í fún ẹrú ìlú ní tó wá kù níbẹ̀ máa sọ̀rọ̀ ní kí olú fún ẹ̀yà wá sí ọ̀dọ̀ rẹ̀ ni pẹ̀lú bí máa ń látàkà tó ti lọ rẹ̀ ni yóò máa ṣẹ́kù yóò máa lọ fi pamọ́ owó yẹn ní fún ẹrí ní ìlérí tó wọ́n rà ọkọ̀ bá mú sọ́dọ̀ rẹ̀. Tọ́lọ́ ọlọ́run wá sọ dípò pé wọ́n yóò من يشاء غير الشيطان هو عشان بيكون دعوة منه مش كويس كان يبقى ما في أرض فيها شيطان وما تبقى مفوجو داني في حتى في مثل هواية سألت قال له وعوى وجوه أمر لي أمر لي بيه أمر لي أمر لي وعوى وعوى thousand or eight Ferrari yẹn ten thousand ẹni tó yẹ kan ló lè bẹ láàrin bá àwọn bá yẹn ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ dáńgò tí àtòkúrò àwọn wà ní sẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó kí ni ìlú náà yóò fẹ́ fi pé àwọn ní tó wọ́n wá lóhùn ló ń ṣe bẹ́ẹ̀ ìyá òdòdó máa ń yẹ ṣá ń tó tó òwúrò táwọn dáńgò tó fẹ́ ṣe bí àwọn owó wá tó báyìí tó ọlọ́sọ fún wọn gbogbo àtàwọn tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ látàáyé gbogbo ní lágbájá olólógbò àwọn ẹni kà olólógbò tó àwọn ní ara iṣẹ́ tó máa ń ṣe yẹn. tó yóò tó rí ọ̀lẹ́ lẹ́yìn irú àti ìwé tó mọ tó ń ṣe àtúntò kí ẹ níwọ̀n tó ra díwọ̀n rẹ̀ fún ẹlòmíì ṣe pé kí àti fi owó òní máa pọ̀ lọ́wọ́ rẹ̀. so lára tó máa ń pọ̀ ẹni bá wọn tẹ́lá dá wọn ti fi àwọn gbogbo ẹ̀mí máa ń dáhùn àti ẹ̀mí máa ẹlòmíì ti bẹ àìsí olówó náà tí mo mú ṣe máa ẹ̀rọ àtàjẹ̀ tó lè pẹ̀lú ló ní ọ̀yá ètí oṣù òbí sọ pé tí mo ní náà nì. tó lára fọlọ kẹyàn ní owó náà ni. tó bá kan náà sì ni àwọn ilé ìdàgbé ṣe pé tí mo kú tó báyìí náà ọlọ́run wá ní ilé ẹ̀sẹ̀ kí bàbá àjọkọ́ ń bá ẹ̀rọ tó kúrò ìyá gbogbo eléyìí kí ẹnìkan fi lé ní pé á ah, èmi tó dáa ju wọ̀nyí lọ á ah, eléyìí tó ṣe mí lẹ́nu ọdún ṣe bẹ́ẹ̀. tó ẹni pé ẹnìkan ò ní máa máa ṣaláì tẹ̀kẹ́ nìkan. sọ́dọ̀ máa ṣe lóṣèlú ọgbà tuntun náà oníṣọ̀ ẹ̀dá lè rí làbàbọ̀ ò. ṣẹ́bi ó ká gbogbo pẹ́ẹ́sìmọ̀ ìgbẹ́jọ́ lọ́wọ́ ayé yóò lè lọ. ìṣẹ̀lẹ̀ ayé ò lè ṣe é ṣe olówó ò ní ní gẹ́gẹ́ bí ẹni tó ṣe gbogbo gbèrò ẹ̀yán wọ́n ń jẹ́ dáríkà olówó ní láàrin àwọn sáríkà ṣùgbọ́n tó lẹ́gbẹ́ tó gbìyàn náà ló lọ́lá kò ṣeé ṣe tí ẹ lè rẹ̀ lè kàn wọ́n láti fi sọ pé báyìí ṣe yìí ti lápòjú ilé ìpè gbogbo ara tí ló yányán. Sani ọmọ jẹ́ brigadier, sani ọmọ jẹ́ kápẹ́ńtà, tòkàní ọmọ jẹ́ jẹ́ wàá jẹ́ kànga tó àwọn tó wọ́n ní bá yẹ wọ́n mọ̀ mọ̀ ṣe àwọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ sí kò bá wá ní ọlọ́ni lára pé èèyàn ní owó ara ètò ọlọ́wọ́ bá ní ara fádà láwọn ọlọ́wọ́ bá ní يكتب لمن يشاء ويقبل كما شنو وقع في الله قولك ومن كان عرضا يرجو ومن كان رجل فذو ساعة من ساعته هو طول الوقت تسير كل الطائرة للكوشمانا قال ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله أنا سؤال كان أنت كثير تقول كان لو أن يكون شيء ما يدرك كوشمانا

ní jẹ́ ààrùn ọlọ́wà ní ṣe ilé tó bá ń jẹ́ ààrùn olúwa ní ẹlẹ́rí ní ilé kọlù olúwa ní ṣe ráwọ̀ ààrùn ẹ̀lọ́ báwọn tí ọjọ́ mẹ́rin pẹ́jọ ọdún ọlọ́run ẹjọ́ ìlú wá sí bí الذين يدخلون وكيف الذين يدخلون قلوا أني كريا الله ويأمرون الناس بالبخل خطوة ثم انقرج أو يقوم قول لا شيء ثم شاور أو لغنا أو لغنا تفاول يقوي أيضا شاور كل جوانتين لهم سنة من الدين في سلاعي كل الله يكن تبقى أنه ولا وقع يجب أن يكون ọmọ ọgbọ́n ìnákùn náà àyíká ní kárí ni wọ́n ti pọ̀ jù kárí ni wọ́n ti pọ̀ jù ojú ẹ̀yẹ ń pààyà ní àṣẹ pé kó máa ta ọ̀nà lọ. olùwà ní àlàyé náà yóò kọ̀ àwọn ọ̀fun. àyíká ti tẹ̀sí ní ìyókùrù wọn wò. يقول تعالى ذاما الذين يبخلون بأموالهم ọlọ́wọ́ wọn máa ń bú àwọn tó ṣe pé wọ́n máa ń ṣàwọn pẹ̀lú dúkìá pẹ̀lú owó ìkúra fíìmá àwọn àwọn ọ̀rọ̀ wọn ò lè na síbi tọ́wọ́ sí tí wọ́n torí pé ẹgbẹ́ bá pèèyàn ní àrùn kí ṣe pé kò ní ná owó yóò mọ̀ lọ́ọ́ lè ní ná síbi tí ò lẹ́tọ̀ọ́ sí ni àrùn kò ní ná fún òbí rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ kódà bí ayé bá ń béèrè lọ́wọ́ rẹ̀ títí bí ó fadù mo ní bẹ́ẹ̀ ti nǹkan báyìí kí ni ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́. والإحسان كل الشدادة إلى الأقارب تغطتنا يقول وللنوفنا أمر وللنو وللقلنا وللناس ìjọ tó fún ìyàwó rẹ̀ òní lè fún gbogbo gbàdéwà táwọn ní orí òsínì ìyàwó ló ti wá pé ẹ̀ hmm. ẹ̀dá bí kátà bí ó yá tọmọ wá lónìí mọ́ wá ọmọ ìròyìn burúkú nìkan rẹ̀ kí ara lé orí ẹ̀bá wọn kò ní ná fún ọmọ kò ní ná fún والجار ذي والجار الجنوب aládùúgbò tó súnmọ́ mọ̀lẹ́bí rẹ̀ ẹjọ́ jẹ́ fámìlì nínú ilé kọ́dà ọ̀tọ́ ìròyìn jẹ́ ń bí ẹni tí ó wá káka nílò ní ìyẹn pé ẹni tó ń dín ní àjò lọ́jọ́ pàdé ló ti pé ní wọ́n di owó kò ní fún un. tó àwọn ètò burú jù ní pé kọ́jà fáwọn tó súnmọ́ ìyà tó súnmọ́ ìyà tó lẹ́nu ní ìyà àyàkuyà kárí ní ọkọ̀ nírí náà lòdì ní náà fún ara ilé rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wọ́n ti ọkọ̀ pé ààrẹ ní áá ah, ah, ilé ṣe yìí àwọn tó máa ní à pẹ̀lúlá ẹ̀ láti kí ni wọ́n yáwó bá ìyàwó yìí lè dáhùn kí ṣe nǹkan kí nǹkan lò níbi ẹ̀kọ́ dáadí ọ̀gá sílẹ̀ níbi ẹ̀kọ́ dáadí ọ̀gá sílẹ̀ tó inú nǹkan yẹn àwọn tó máa ń ṣe pépé nígbà ìgbà tó bá ní àwọn èèyàn tán àwọn èyí tó mọ lórí wọn nìkan yàtọ̀rọ̀ lẹ́yìn náà bẹ̀rù bókò irú àwọn èyí wọn lọ́mọ fi ẹnu ọmọ fi ẹnu tààrọ̀ èyí ńlá pa ọmọ fi ẹnu tààrọ̀ nù àwọn èyí ńlá pa onígbà kankan ní ẹ̀rọ àwọn òsì wọn lè tó èyí ńlá kankan tó owó tó wà lápò rẹ̀ báyìí owó tí wà látàrí rẹ̀ ló ti máa rí àwọn èèyàn tó máa so kó wọn so ẹ̀jẹ̀ ìdílé yọjá ti pé á ti lè sàánú àwọn èèyàn èrò eléyìí ló pè ní àwọn. àwọn ìlú lọ wá nílé pé yóò tún ń ṣe é lórí ara rẹ̀ gan. òní máa lé pé e ń ṣe fún àwọn èèyàn. tó lóde àwọn afáfin máa ń ṣàlàyé pé àwọn oríṣiríṣi ومن الشريعة أهل البخل الأعظم والأول هنا من ذكر النبي صلى الله عليه وسلم ولم يصل عليه عندما دفع النبي صلى الله عليه وسلم يقول عليه في كل شيء صلى الله عليه وسلم كنت خلاص النبي الذي يعظم هو النبي لفظ ظاهر إذ الخير من ذكرت عنده ولم يصل علي أبقى عمطنا إذا قلنا شريعا ألكي البخيل بماله على نفسه وأهله هل تشوفين قل لي النوم فرارا له بوشيه so kí ló kò ní náírà kò ní قلنا ni ẹ̀rọ تقولي bo tọ́wọ́ ní ẹni tó lówó lọ́wọ́ òun kọ̀ǹtò òun hundred thousand naira òun ti business two hundred thousand naira kọ́ lọ́wọ́ ní àtìrà ráì láti rà sí lékẹ́ jẹ oníọ́là wọ́n ní ẹ̀kú wá sí bẹ́ẹ̀ dìbà ẹ̀jẹ̀ máa ra gàrí ní ìkọ́kọ́ ẹ̀jẹ̀ gàrí ẹ̀kú wá sí bẹ́ẹ̀ dìbà pẹ̀lú gàrí lọ́nà wa nínú kẹ́ máa mú àyẹ̀wò yẹ kókó lọ́nà kókó dàárọ̀. mo gàrí ti lọ́sàn-án àà nígbà àjẹ́ lálẹ́ ẹ̀tẹ̀ bàbá wà ní lálẹ́ náà àà tó àrùn péré kò ní ná rárá kò ní ná tó yẹ kò ní ná tó yẹ tó àlùbàkírò àdáná sí yìí wà áhìlìhì àwọn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹni tí ń sáwọn síra ti ń sáwọn sí ara ilé rẹ̀ bákan náà àlùbàkírò dèmárì àlàbọ̀ ìfì yìí ẹni tí wọ́n ń sáwọn sí àlejò rẹ̀ àlejò wa wá kódà kò lè lè sókè ẹlòmí máa ra pure water àbí table water wá fún ẹni yìí ó rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ láti yàrá sí ìdílé ẹni nìkẹyìn ló fi máa fi lọ bẹ́ẹ̀ náà ẹni ó sì sọ pé ìlú ayé bọ̀ wá ò ó lè àlẹ́ ah, náà lè fi so àwọn burúkú tí ọ̀daràn kódà àwọn ará ilé ẹlòmí wọn ti mẹ́lòmí pé ọ̀rọ̀ pé àlejò bá òní ń fi àlejò yẹn tí ó jẹun òun ló wá gbé bá lójú rẹ̀ ni òun wá gbé oúnjẹ bá lójú rẹ̀ níbi pé wá káyọ̀ ẹgbẹ́ oúnjẹ àti àfihàn ẹgbẹ́ oúnjẹ àtọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ kalẹ̀ tọmọ bí wọ́n pépè lè gbé bá ọ̀nà wa ìgbàgbọ́ wa ìgbà yẹn. ẹ sáwọn ẹgbẹ́ wa tòun tó ti ṣẹ̀dú ó ṣẹ̀dú bí wọ́n ti jẹ oúnjẹ sọ àwọn olùkọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí o bá náwó afẹ́mọ́ dá ìyàwó pé yọ̀ láwọn òun kí wàá lọ náwó fún ara rẹ̀ bó ṣe tọ́ wàá lọ fún ìyàwó rẹ̀ bó ṣe tọ́ ó lọ fún àwọn ọmọ rẹ̀ bó ṣe tọ́ bákan náà ó lọ fún àlejò tó wá bá ọ gẹ́gẹ́ bó ṣe tọ́ tó àwọn ọ̀run rẹ̀ bákan náà àwọn afá tó máa ń sọ pé lára tó máa ń pè ní àwọn onínú ẹ̀sìn òun náà ni àlùbókòlò bẹ̀rẹ̀ ẹ̀rì ni wọ́n lọ ẹ̀lú máa wọ̀kẹ́tìlẹ̀ ha kéèyàn yá àwọn ìmà àwọn ìmà onímà wọ́n fi ń ṣàwọn onífẹ́ kọ́ àwọn èèyàn ní tó má tó lè jẹ́ ìmẹ̀ tó lè jẹ́ ìmọ̀ ayé tàbẹ́lú ní iṣẹ́ tó bá mọ̀ tó bá ní pé á àwọn ọmọṣẹ́ yìí tó lè lẹ́kọ̀ọ́ ẹnìkan kan torí kọ́bàdé wọn darí wọn sí ẹ̀rọ ti ẹnìkan tó bẹ́ẹ̀ kan mẹ́ta wáyé nílò ọdún ó ń ṣiṣẹ́ ilé ọmọ irin kan ọmọ irin bí wọ́n ń jó irin kan wọ́n lè kọ́ wa lè kọ́ ẹni olóhùn ló kọ́ ẹni kankan òun nìkan náà lọ́wọ́ lọ́dọ̀ àti múra sí yóò dá ìyà jẹ yóò dá ìyà jẹ tí ó pọ̀ torí pé kí ni kò ní lápọ̀lé ìlú rẹ̀ ọ̀dọ́mọṣẹ́ àdékòmọ́ṣẹ́ tàbọ́kọ́mọṣẹ́ pé ìdílé tó rí bí ṣe ń ṣe tó ara ọ̀hún náà ní ń jẹ́ báwọn bákan náà àlùbẹ̀kìlù bí dùá ilé àkàrin ẹni tí wọ́n ń sáwọn àdúrà fún ẹlòmíì lè pé kìí lè ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ tí nǹkan bá ń ṣe ṣùgbọ́n àwọn bá máa ń sọ wọn lẹ́sẹ̀ pẹ̀lú ẹlẹ́yẹ bí dùá ilé kùn ẹni pé wọ́n padà ń ṣàwọn fún wa so èèyàn máa ń fún àwọn èèyàn máa ń ṣàdúrà fáwọn èèyàn nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí wọn bóyá nǹkan ìdùnnú ni àbí nǹkan tó jẹ́ nǹkan بانوجه سبقنا آه، البخيل بالوجاءة والرئاسة لمن هو بحاجة إليها أنتي أمم شعو بلو إفتوة أدفع الوجيتوني توتوكوين يعني أن الزوجة وني دنيا أمروا في جيرتاهم نحن نمشي في ذكر وأدي زكاة الجاري وأعلم بأنه بأنها كابنك كمثل زكاة المال تم نصابها لو شاف إني ما يو زكاة إيش يوم زكاة إيش sọlọ́ọ̀dì ṣèwọ́lé àbí ọgbàjúmọ̀ àwọn èèyàn láìpẹ́ rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ yẹn wá yọ ìyẹn wọ́n fi ìyẹn yọ zàká fún yàn bóyá ṣe wọ́n yọ zàká yìí ni pé ẹnìkan wá ń ṣe kéré kan àbí ìfẹ́ fẹ́ ṣẹlẹ̀ sí ọkàn ìdílé kọ́kàn lọ́bẹ̀ẹ́ yìí wọ́n mo ní kí wọ́n á ṣe ọ àdínkù bí ẹ̀sìn lẹ́kọ̀ọ́ pẹ̀lú mọ́tò wọn wò ní ẹ̀rọ pé kí wọ́n aṣọ rẹ̀ à èmi náà yàrá tí wọ́n bẹ́ẹ̀ àti òsì lè kọ́ mọ́tò wá kí ọ náà ni àwọn èèyàn wọn kò yí àti ìyẹn náà láti ìwé ìlú rẹ̀ à àwọn pálákọ̀ yìí yẹn kí wọ́n wá kí ní yẹn kí wọ́n wá kí ẹ̀yìn wá yọ zaka ìlú fọ́ọ̀nù tó ẹni tí kì ibi ìmúfẹ́fẹ́ ọwọ́ kí mi ń lé àdékọ́lá mi lẹ́ ń ṣe àyè ẹwà kan pé mi náà tó mo súnmọ́ yìí ẹnì òkè òkè òsì gbọ́n gbọ́n kò ní wá tòtòrí kò kẹ́kẹ́ rí òun mọ́ ẹni yẹn ahùn yìí lòun ń ṣe nǹkan láti máa náwó fẹ́ nìyẹn bí náwó fún un ń fi rẹ̀ bí ebi ń sa òun. bákan náà البخل ما رزقه الله بالأسلوب الحسن والقدر على الإصلاح والتأليف ẹ̀tọ́ ṣe kó lágbára ọlọ́run bá fún ní bó ṣe máa ń sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ yẹjú ọmọ àlàyé ṣe tó yóò wá rí àwọn tí wàá náà ń ṣẹlẹ̀ láàrin wọn wọn ní kọ́sọ́mọ̀ fáńdò tó rà ní dásì ó ti wọ́n tó ń bá dásì ọlọ́run fún un ní ọ̀rọ̀ sọ ìmọ̀ ọ̀rọ̀ yẹjú irú ẹni yẹn náà wọ́n kà wọ́n pé ó ti fa òun láàrin ìgbà yẹn aburú tí a mú kó báyà kì í ti kékeré aburú tí a mú kó báyà ni pé a máa mú ìrọ̀lẹ́ ìbínú ọlọ́wọ́ ọba nígbà tí mo ní àwọn ọmọ pé ní ìrọ̀lẹ́ ìbínú ọlọ́wọ́ ọba tó bá tẹ̀ náà ní máa ń díkà rẹ̀ mú kó lura yẹn àwọn tó yẹ kán fẹ́ràn rẹ ìyàwó rẹ ọmọ rẹ ìfọ́ níbẹ̀ rẹ ọ̀la ìrọ̀lẹ́ ìbínú ọlọ́wọ́ ọba bàbá kò yá ọ̀hún àwọn burúkú ń bẹ níbi àwọn ọ̀rọ̀ kò tẹ́lẹ̀ obìnrin ní bá ń wọ ọkọ rẹ̀ báyìí lásán ọ̀rọ̀ pé ìrẹ̀yẹ́ ìrẹ̀yẹ́ nínú ọkàn rẹ̀ tẹ́lẹ̀ olùkọ́ ìrẹ̀yẹ́ lẹ́nu yìí kí ló sì fà àwọn àwọn kékeré wù á lè fún àmọ́ àwọn tí ó ti ń wù náà ní ọ̀tá tó ti yàrá tó sí kò sí iná rí à tó sì ní tó bákan náà àwọn sábà tó lè ṣe máa lè rí owó ìwé máa tó owó jọ sọ́wọ́ rẹ̀ ni wàlúwàá lọ pa á tìtì náà lọ́wọ́ ìdí pé ìyẹn lọ pa á tìtì yẹn ọ̀rọ̀ wọn ṣe alẹ́ sọ́wọ́ wọn àyọ̀sọ́lẹ̀ tó ní gbogbo ojoojúmọ́ tó kálukú bá ti jí láyé ọlọ́wọ́ ọlọ́wọ́ láìka kan wá tó yá yé àwọn láìka méjì ọlọ́wọ́ ọlọ́wọ́ àwọn ẹ̀ka yẹn wọ́n ṣàdúrà pé Allahumma àti mọ́nfìkọ̀ kàlàkà ọlọ́wọ́ gbogbo ẹni bá máa náwó àwọn ẹ̀ka yẹn wọ́n ṣàdúrà gbogbo ẹni bá máa ná sí ìta wọn ọlọ́wọ́ máa rọ́pò mí fún un ọlọ́wọ́ ẹ̀ka yẹn máa ná tí ò ah, lọ wá kó káàkiri owó ní owó tó ti làágùn sí àpò rẹ̀ bàtọ̀ ọ̀nà owó ti mú tó bàtọ̀ ọ̀nà náà náà níná lówó tó ti ẹni lórí ọ̀rọ̀ Yorùbá àwọn ọmọ yóò tó fẹ́ àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ Yorùbá wọn wà ní irun mú lówó ẹ̀ láwọn Haúsá ẹni kí làwọn ọmọ wí ni wọ́n ní ẹ̀rùn lówó ẹ̀rùn náà lówó mọ̀ ọ̀rọ̀ sẹ́kàkiri ni pé máa ná máa ná ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ àti onímọ̀ ni. tòun ni pé màláìka yóò ní ọlọ́wọ́ ẹni tí wọ́n máa ná ọlọ́wọ́ ọkọ̀ padà. wọ́n ní wá tí mo sì ká padà kan. gbogbo ẹni tó máa tó bá máa ń di owó rẹ̀ tó tó lóun ní na àmàláìka ọ̀yọ́ ọlọ́wọ́ tó máa kó parọ́ bá mẹ́jì orí mẹ́jì orí. tò tí àwọn bá ń jẹ́ mílíọ̀nìyà pẹ̀lú kò bá láwọn ni yóò dìdì mílíọ̀nìyà nígbà wọn. الوقوع في الإثم عرض يوم الشلال في الصوت يقول شيء قول شيء بكنا شمال الخير الشهي لنفسه أهل كان يوم نتيوه يمر عليه ونقول يوم التأولي يوم يمر عليه nítorí ẹ̀kọ́ rọra náwó tí báyìí fi owó ti jáde ń bẹ̀rẹ̀ tó pé à èmi ò ní tó bá kan ni pé ahun máa ń jẹ́ kí àwọn èèyàn kan ní èròǹgbà àbúrò òun kọ́lá àwọn ẹni tí dúkìá rẹ̀ tó bá ti gba àwọn kọ́lé àwọn kọ́lé ní fi lẹ́gbẹ̀ẹ́ ní wọ́n jẹ́ kí wọ́n jẹ́ ìjà wọn lórí jẹ́ rí ìgbà tí wọ́n ti fi ń kí ní bá ti ń kẹ́ni ní kò ní bẹ́ẹ̀ kọ́ tó ẹni tí bá wá ẹni tó bá tó wá ń láwọn ẹni àbùkù ni àwọn èèyàn kan lé láéláé èèyàn ní àwọn tó ní ìyì kò lè ní ìyì o tó Islam ẹlẹ́sìn ọlọ́run àtàlà tí ọlọ́run bá ṣe láti wájú wa ànábì sùhánàmà ànábì máa ná owó ànábì máa ná ṣẹ́pàtì kálù rẹ̀ á sọ ìṣẹ́yìn ọkọ̀ owó afọ́dà lẹ́ntọ̀ bá wà sẹ́lẹ̀ báyìí àrẹ́bí ti na àwọn tó dé báyìí àrẹ́bí ti kẹ́rí mo ti ná ọgbẹ̀ náà wọ̀ nínú ọgbẹ̀ náà ọ̀nà ọgbẹ̀ yé nínú ọgbẹ̀ náà tó àrẹ́bí ti sáwọn ah, àrẹ́bí ti sèré ojú kòkòrò àrùn ọmọ sábà ẹ̀yà olójú kòkòrò ni ẹni tó bá láwọn tó ń lò pé àwọn látara àwọn rẹ̀ èyí lè padà dọ̀tọ̀ ọlọ́run gan ọdọ̀tọ̀ ọlọ́run torí ẹni tó yẹ kó sàánú pé pé ọlọ́run sọ pé ẹni yìí ó gbọ́dọ̀ sàánú rẹ̀ ní àwọn òní sàánú rẹ̀ o tó yóò padà wá rí pé á tó bá jẹ́ ògbìn náà tó wà dára rẹ̀ ní ẹ̀bí látara tó yẹ ṣe tí ò ṣe so gbogbo àwọn àfáìsì tó ti lọ so àwọn èyí ṣe fún ibi ṣe fún ibi júwe àwọn àfáìsì ní àwọn ibi júwe wọn so ṣé ọlọ́mọ tí ó làwà ọmọ bá ti àlẹ́rí rẹ̀ kọ̀lù àwọn tó ń ta àwọn tó rí wọ̀nyẹ ọ̀yẹ́ ọmọ orúkọ náà tọ́lẹ̀ lóko lè tó tó máa pàrọ̀ yẹn láti pé ẹ̀yìn kẹ́lẹ́ máa ń ta ọmọ ويكتمون ما آتاهم الله من فضله قلت الوضاف ọlọ́pọ̀ ọba ṣá wọn ni wọ́n fi máa fi pamọ́. ìmọ̀ràn tó kẹ̀sí ní kí fọlùdàkìl wọ́n ní màdìbúkúrú yòbódún ní ìlàsìlà. wọ́n ṣe rí kí yóò máa sáwọn ìtumọ̀ rẹ̀ ní pé yóò sọ pé ọlọ́wọ̀ kẹ́rù. ẹ̀sọ́ wa mú ọjà ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní sọ pé kí ni pé ọlọ́run wá fẹ́ mi tó ah, lọ rẹ̀ lọ. àmọ́ eléyìí wọn ni àmọ̀ ní ìdílé pẹ̀lú ẹ̀rọ kò sí kò sí kò sí owó ti bẹ̀rẹ̀ àkùnbá tó máa wọ bóyá wọn ní ibi kì í wọn lè nípa tí wọ́n gbé jáde ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ wá sí ìlú òṣèlú á ní hmm. nítorí pẹ̀lú pọ́lọ̀ wọn kẹ́ ọ tọ́lọ́ ti kẹ́ ọ jòṣó kúfèrè là ẹ̀yẹ́ ìmẹ̀tẹ̀lá lẹ́yìn لا تبعر عليه ولا تبين onídìkì tí ọlọ́pọ̀ pọ̀ lórí òun onídìkàwé èèyàn orí oníkàwé èèyàn orí tí máa kálí yìí tí bá ń jẹun oníkàwé èèyàn ọmọ ọmọ ọmọ kúlẹ̀ àti gàárì ẹ tó bá ti mú gàárì ẹ ń wá chicken tí wọ́n fi jẹ́ wọ́n ní àwọn fún gàárì ọmọ gàárì ni pẹ̀lú a pẹ̀lú a gàárì lèyí o gàárì yàkọ́lé lèyí o tó àyè kọ́ra ọmọ gàárì díẹ̀ wọ́n rọra wá ní kìtì.

Ehe, kan fún wọn wọ́n fún wọn tó ń ti ń jẹ́ pé èèyàn ń jẹ́ ọmọlúwàbí nìyẹn kọ́lá anábì ní wà àmọ́ wọn ń bẹ̀rù fojú àwọn padà di oníwà kò kí wọ́n padà di ọmọ látara òun náà ni pé ọba oníṣẹ́ tí wọ́n ń sáwọn ọ̀yọ̀kùtò mọ́tò náà àtàwọn ọmọ wa wọ́n ti lè yí ẹni tí wọ́n lọ pa ọlá tí ọlọ́run ọba tó dá wọn tó tó fún lọ́wọ́ pàmò wá ẹ̀sẹ̀ ìlẹ́yìn ọjà kiri náà ẹ̀dá ẹ̀dáyé mọ̀ yìí náà ní wọ́n ní àwọn ọlọ́run ọba á ti pèsè ìyà kalẹ̀ ìyà fún ẹ̀tọ́ wa ń jẹ́ kékeré ìyà tó ti jẹ́ ìyà tí wọ́n ń jẹ fẹ́rẹ́ ni ẹnikẹ́ni tó bá bá àwọn ọ̀rẹ́dẹ́gbẹ́ padà bá dé ní kúfúrú yòókù ẹnikẹ́ni kúfúrú lẹ́yìn àti ìlànà tó ń padà ń fi àìmọ̀ ìdílé kódìkèdè tó jáde kó lọ láwọn kò ń ṣe kódìkèdè tó jáde ibi láti rí pé kúfúrú pé lọ́nà méjì kúfúrú nẹ́ẹ̀mà olórí pé ní kúfúrú là ámẹ́lì tó ń yẹ ni pé kí wọ́n ṣàìmọ̀ orí ọlọ́run tó náà ṣe fún yà bí wọ́n máa ń dúpẹ́ rẹ̀ sọ àmúlò náà wọ́yà délẹ̀ tó olúwa bá ní ìyàlẹ́nu yẹn jẹ́ rẹ̀. bá ti dókè lé àgbéyàmà náà أعوذ بالله من الشيطان الرجيم والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ ọ̀rọ̀ àwọn ahun tí ò lọ fẹ́ ìtàbọ̀ ní bóyí fẹ́ lọ ni pé ọlọ́run tó ṣe jẹ́ ẹni tí ọmọ ẹ̀ náwó ọlọ́run nípa ìṣẹ́ tó náwó pàtó kólera ẹni tí ń ṣe عاقل كن كريم كن بخيل عدو الله لو كان علما كن يوم والظلم قد وجعها كن كريم عدو الله لو كان جاهدا وعلي أبا إنسان النوم ولي الله لي صلى الله عليه وسلم الله يولد ذلك ẹni bá ń jẹ́ tó máa ń ná ló wá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó bá ń jẹ́ àwọn olúwọ̀ fẹ́rẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ni ọlọ́run wá ní tọ̀ àmọ́ àwọn tó bá ń jẹ́ tẹ̀lé ìwé náà ní tó wá náwó ayé ìlọ́wọ́ fẹ́ gbà kíyèsí torí ẹ̀sìn àwọn ìnáwó ilé yìí o tí ò ní قال والذين ينفقون أموالهم رئاء الناس lọ́jọ́ àwọn tó máa ń lọ owó wọlé lórí káyọ̀dé kò sì pé rìyá náà ni wọ́n fi ń lọ owó rẹ̀ kán bà mí wọ́n rí pé èmi lè náwó jù ibi ìrẹ̀lú tó ń báyà fún àwọn tí wọ́n ná owó ọ̀la ìwọlé lámà ní kọ́lọ̀ fún ṣòwò fún yàrá orí lámà kí n lè máa nà á.

owó tí ẹwà dáadáa ní ìjòkó yẹn ẹlọ́rọ̀ ìtọ́lọ́rà ìlànà gbogbo ìgbà tí wọ́n gba dáadáa lè wà gbogbo ìgbà bàbá tí ń jòkó lè láì lọ́wọ́ ní dáadáa tí kí wọ́n ń wù bá wọn wọ́n wọ́n mọ ìtọ́lọ́ nǹkan fojú wọn kan fojú wọn kan fún wọn wọ́n mọ ìgbà tí àga yìí wọ́n lò láyé lọ́rùn. bóun ni irú kan láyọ̀ ṣe ní wúyọ̀ tó bá yé

tàlẹ́bì àwọn olórí gbogbo dáadáa ni wọ́n ti kú tán iṣẹ́ yìí pọ̀ ìnáwó yìí pọ̀ tàlẹ́bì yìí tó dé pẹ̀lú ní àwọn akọ owó tán wọ́n ni wọ́n ń kírun wọ́n ń gbáwẹ̀ wọ́n ń lọ hajj tó àwọn tó wọ́n máa ń rí àwọn náà ti ń kírun àwọn ń gbáwẹ̀ àjọ ṣe ń mú kárí àwọn àwọn yìí wọ́n rí owó náà أو لونا أو النوع نوع أرجوكي أم أكيني فيا إيه الصعود صار إيه الصعود صار يعني بس يا جماعة صار ده صار نطول إني وكوني في الروحة يطلع صايا في لا لا الجرة حتى من يكون مما تعجبه صار إيه وابع جديد ó ní òun ní ilẹ̀ kan níbi ọ̀há ó ní òun gbé kalẹ̀ fún ànábì sọ̀gbọ́n rẹ̀ sọ̀lá tó òun gbé kalẹ̀ fún ànábì tí ó wọ́n rọ̀tọ̀. tó ànábì ní a bẹ́ẹ̀kín bẹ́ẹ̀kín èyí ìgbọ̀n ẹ̀rọ bí kí o ní ilẹ̀ ní banana island ìyẹn tó bá rí àwọn tí wọ́n ń lò sílẹ̀ ọ̀hún ọ̀tọ́ náà lè lè kí wọ́n ní mo nílẹ̀ bẹ́ẹ̀ mo lè kọ́ lè gbà sílẹ̀ kó wá ní ilẹ̀ mo gbé kalẹ̀ fọ́lọ̀ tó gbogbo rẹ̀ ṣe ti bá tí wọ́n ń bẹ̀ ẹ̀mọ ìlà fáwọn olùkọ́ pẹ̀lú mílíọ̀nù fún ẹ̀lẹ́lẹ́ ní ìlẹ́ ìtẹ̀kan ní bóyá hundred million fún ìrẹ́ǹtì rẹ̀ wọ́n ní ìmọ̀ nípa àwọn olùkọ́ àwọn ọmọ ilé kéwù أنا الذي داخل داخل هي إيه؟ إيه؟ هي الذي يلينه فأنا صار رسول الله صلى الله عليه وسلم الذي وانا فأتينا ونينا أين أولد سبحان الله أولد إيه الحمد لله أولد لا إله إلا الله يوشي بدي وطا ولا اليوم أولو باتو دوك أنا باتو سبحان الله alhamdulillah ọgbà ọ̀pọ̀ ah, àwọn ìgbà wà tó padà wá pé àwọn olówó ìlú ń fi lè bá àtúnṣe tọ́ gàríkà ọ̀dùn òwúrọ̀ tó ọlọ́run ìmọ̀ dára lọ́wọ́ ẹ̀dí o àwọn lówó wọ́n tó ní fẹ́ẹ́sì ẹ̀yìn ẹ̀yìn ní fẹ́ẹ́sì ìṣó tọ́ bọ́lá tí wọ́n ń ṣe àjùlọ fún ní kálukú nìyẹn tó tí mo fẹ́ ló bẹ̀rẹ̀ kí ẹni tó bá wá ń owó yẹn lọ́ọ́ ní ẹni tó bá wá ń owó rẹ̀ رئاء الناس تشكين تلقان من السنة ìpín torí káwọn àdìmáyìn yìí tí olówó ní tí mo ní àlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ń ṣe nínú ọyọ́ náwó bá kọ́lá àwọn ìlú lọ́dún ìlú orí bẹ́ẹ̀ ni lẹ́nu báyìí ọ̀nàwó sí ẹ̀sìn yìí bá. àbí tí mo bójú ṣé wọ́n nílò ìyá alájà owó ní èkó subhanallah ní àtò wọ́n nílò ìyá alájà owó ní èkó ọ̀rẹ́ mi tọ́ sọ fún mi pé àwọn fẹ́ ṣe àìsí káàbù ẹnìkan wá gbé eight hundred thousand naira kalẹ̀ eight hundred ṣe ẹ̀sìn ìkáwọn náà rẹ̀ kan fi jẹun nínú ìkáwọn ọyàn náwó lọ́dún ilẹ̀ láìpẹ́ òṣèlú tó ti náwó ẹ̀ẹ́ lọ́wọ́ òjò kan rí owó ẹ̀yìn. àwọn tó wá ṣe bá pẹ̀lú apá tó tó òṣèlú ni gbogbo ètò ìtìrìtìrìtìrìtìrìtì wọ́n nà ọyọ̀ lọ́wọ́ láwọn ẹgbẹ́ ọdún ọwọ́ yìí o ah ọyọ̀ lọ́wọ́ lè fún o ọyọ̀ lọ́wọ́ lè fún o tó gba ọlù fún lẹ́kṣọ̀ ọlù lásán two hundred thousand naira ọlù lásán two hundred fọ́ọ̀lù lásán kò tó oúnjẹ nínú nínú àwẹ̀. so àwọn tó náwó yẹn ọmọ wa ní kọ́mọ̀ ìgbà nínú káàrí mi kọ́mọ̀ ìgbà nínú kọ́mọ̀ lẹ́yìn yẹn ọ́ wà ní kí ọ fọ́dà tí mo sọ yìí tí mo ní kó fi ń tọ́jú ta obìnrin ẹ̀ kì í ṣe kó mo gbà ní sọ ọ́ kan ọ̀ma kó la ó ṣe tẹ́jú bá ń pàṣẹ kọ́ ní bí wọ́n rán jẹ ni ọ̀rọ̀ pé kí ẹ lọ́wọ́ dáadáa bó lè dé sí hmm, hmm, hmm, ǹdọ́kà ǹdọ́kà tiẹ̀ tó lè á àdìyà mọ́tò nígbà kárí ni tó bí ṣe táwọn tó pọ̀ wọn bá ṣẹlẹ̀ káwọn ọmọ nígbà tá pọ̀ wọn àwọn tá kéré náà tí ẹ̀ lẹ́lẹ́dẹ̀ díẹ̀ náà kí ọmọ nígbà nígbà kárí ni ọ̀ nígbà tá ń bà ní. kò ṣẹlẹ̀ kẹ́kẹ́ ló sọ yóò sọ àdìsí ìwọ̀nà àdìsí ọkùnrin òṣèlú lára balẹ̀ sí àmì àkọ́kọ́ alẹ́bìnrin tí ọlọ́sójú ogun ẹnùjẹ́ ọjàgun àti àkótìlá ṣẹ̀yìdà wọ́n pa òkúsójú ogun òkú ṣẹ̀yìd tó bá jẹ́ ògbéga sí àwọn ọlọ́wọ́ fi pé kí ló gbé kí ló ṣe lé ayé ga kí ló fẹ̀mí ẹ̀ ṣe kí ni a mo jagun mo jagun báyìí mo jagun báyìí mo jagun báyìí mo padà wá kú lójú ogun ẹ̀sìn ní ọlọ́run ni ó kú lójú ogun ẹ̀sìn àwọn ìdúrà rẹ̀ yẹ. tó fi tó fi tó fi pa ọ́ sójú ogun ni pé ẹ̀mí rẹ̀ ni pé òun retí táwọn sọ pé ẹ̀ńdà ta ṣùjà ibi akẹ́ni ọ̀rẹ́ jà nígbà tí pọ́n náà ojú ẹ̀ náà nù. ó ní àwọn ẹ̀sìn wí bẹ́ẹ̀ pẹ̀lú ìsẹ́lẹ́fẹ́ ẹ̀ńdí àjùrọ̀ òde lára ọ̀rọ̀ ìgbìmọ̀ ọlọ́run á ní ẹja ojú rẹ̀ gúnlẹ̀ lọ́wọ́ àdúgbò rẹ̀ kúlẹ̀ wọ́n ta ara rẹ̀ délẹ̀ wọ́n á fa lọ́wọ́ wọ́n á wọ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n á ju sínú náà. ẹni kejì kò ṣe pé òun mọ kọ̀ọ̀hán ọmọ kọ̀ọ̀hán ká ọmọ wa ti ṣe àǹfààní ọmọ kọ̀ọ̀hán rẹ̀ kéwú àwọn gbogbo fún àwọn ènìyàn kéwú kọ̀ọ̀hán rẹ̀ ti ń ké wá ti ń ṣe wá ti kárí mi kárí mi kì í sí tọ́lọ́ nínú ọkàn rẹ̀ tòkòrò ọlọ́run ó ti wájú ọlọ́run náà ní kí o ṣe ní ayé ní àwọn kéwù àwọn akọ̀hánmi àìmọ̀jú àti lọ́kọ́rin ẹlẹ́kọ̀ọ́ ìgbé lọ́run òpùrọ̀ ní ọ́ kódà ló yà tẹ́gbẹ́ láti fún àwọn ẹ̀ka náà lórí òpùrọ̀ ní torí àwọn náà rí nígbà tí ti fi ń ṣe bẹ̀rẹ̀ kárí mi lẹ́nu bí n ṣe kárí mi ní ìwọ̀lọ́wọ́ gbọ́dọ̀ torí náà wọ́n fẹ́ káwọn ìwọ̀n ṣe àfikàrọ̀ wọn sọ pé ẹni yìí ó ní ọmọ kọ̀ọ̀ánù ká ọmọ wa ti ṣe púpọ̀ jù tó fẹ́ náà lọ wọn lè ti rí fún ọ ẹni onífẹ́ ọ̀lẹ́ ìfẹ́lẹ́ ń dàkà hajj onílára o sọ̀rọ̀ ní kí wọ́n dojú rẹ̀ bólẹ̀ fáìlì wọn bá wọn náà wọ́n dojú rẹ̀ bólẹ̀ wọ́n á wọ̀ ọ́ gbogbo ẹni tó bá ní wọn mọ̀ pé àwọn àfa àti ẹni tí ò sì nǹkan tó ń tọ́ lọ́rùn ẹni kẹta òun tó ṣe pé òun wá lówó ìmọ̀ ìnà ògán ọlọ́wọ́ àti pé kí ló kó ṣẹlẹ̀ ayé kí ló ṣẹlẹ̀ ayé òun lówó òun náà mo ti ṣe báyìí kí wọ́n tọ́ owó lára tó fi ṣe lọ́wọ́ ni òkú lọ́ni náà nítòsí ń ṣe ní káwọn ìjọba ìjọba sọ pé ọmọ ìnáwó kẹrí náà lẹ́rìn yìí ọlọ́run ni nílára àwọn ẹni wíwẹ̀ ọ̀hún pariwo rẹ òun nílára kankan tó wà ní kí wọ́n dojú ẹ̀ wílẹ̀ wọ́n wọ́ wọn iná tó ẹni ó ná owó yẹn lódodo àmọ́ àníyàn àníyàn kóbá àníyàn kóbá kódà ní ẹ̀rọ náwó fún ìyàwó yẹn nílé máa ń náwó tọ́lọ́run wọ́n náwó fáwọn ọmọ rẹ̀ wọ́n náwó tọ́lọ́run ìlú tẹ̀sẹ̀ máa wà kẹ́nìkẹ́ fún yín pé èyí ó ti máa ń náwó tẹ̀sọ̀ bí ìyàkí ọ̀hún yóò kàn náà òkè ní mọ ju rẹ̀ onídìí kó onídìí nítorí àtàlẹ́ wọn sọ fún pé kọ́mọ́dé pé yóò máa jẹun tí ń ṣe lọ́rùn wọ́n ti ń tọrọ ṣe lọ́rùn àmọ́ wọn máa lè ti ibi tí wọ́n kí ọ ìlànà lọ́dọ̀ ìwòkún ìwọ̀tìṣẹ́ ńlá ìlànà rírun nǹkan ìjàzá ẹnu aláṣùkò àtúntọ́wá jẹ́lẹ̀ rírun fọ́nà ṣẹ́ káríò ilé ẹ̀rọ fún àwọn èèyàn ló jẹ ẹ̀rọ tọ́jú àwọn èèyàn ẹ máa retí ẹ̀ kàkàkà ọlọ́run náà lẹ́yìn ìrọ̀kàn ẹ má lè tí ẹ̀ kan lọ́nà ìkankan ẹ má lè tí kíkí ẹ má lè tí ẹ̀yìn lọ́nà ìkankan sọ ọlọ́run ní gbogbo àtọ́wá wa ń náwó báyìí tó pé ìná kárí mi ni wọ́n ń ná ìlú kárí mi ni wọ́n ń ná tó kárí mi ó le àmẹ́sọ̀ mi kó yíwa pé ṣe kó áfíà ẹ̀bọ̀ kékeré ni kí ni òun ni pé nítorí ẹkú ṣe ń torí tọ́lọ́run ọ̀wá ń ṣe ń torí ti ẹ̀ńtí kìí tọ́lọ́run tó ó burú gan kọ́lá àmàlà iṣẹ́ iṣẹ́ tí ẹ bá ti ṣe iṣẹ́ tó ṣe kárí ní fíìmù lọ́gbà jẹ́ ọ̀pọ̀ ẹ̀ka ní ten thousand fifty àwọn tó ń retí ẹ̀ka kárí ní fíìmù pé ten thousand ló gbé kalẹ̀ bá ten thousand ló gbé kalẹ̀ òṣòro nígbà rẹ̀ ní tí ó fi ń tó àti tó wà lẹ́nu rẹ̀ nù kí wọ́n á lè tó wà létí ẹnìkan kan ò lè dá kárí mi mà oníkárí mi náà ni wọ́n máa ń lé ẹni rẹ̀ àtọ́ba tó dáa oníkárí mi ni wọ́n mọ̀ àti ọba tó àti ọba tó dáa oníkárí mi ni wọ́n fẹ́ ara náà ìṣẹ́ni tó lé sínú kápẹ́ tí àwọn ìwà ń bọ̀ ti ẹ̀kọ́ lóhùn ìgbà yẹn láti ṣe ṣe tó ti mọ̀ pé oníkárí mi báyìí o ìwà lóhùn ìgbà yẹn àmọ́ ẹnìkan kò ní mà tó ní tòmọ̀ ti kárí mi tó àtẹ̀kọ́ kan tó bá kẹ́ gbé kẹ́ ẹ jáde nígbà mí de lọ́kàn wò tó tòṣọ wáyé áá ah, kẹ̀lẹ́rì ah, wáyé wọ́n àyè lọ pé bí àwọn títì rẹ̀ báyìí àyè lọ pé bí àwọn ọ̀dá sí ah, àwọn ọmọ mi mi mo ní àwọn ọ̀rọ̀ títì làwọn mọ́ tàbí abẹ́ ìgbẹ́ ìgbẹ́ láyé ní àìwé gbogbo èrè ni òun níbi ògbóró eléyìí ó ti bá tẹ̀lé jẹ́ òun ní lára kankan má so àdí tó wà láàrin wa àtọ́lọ́run náà ẹlòmíì tó lọ ṣe ra rẹ̀ iṣẹ́ tó pọ́lọ̀ ló ń ṣe fún ìjọ kàkàkà ìlú wọn pé òun ń ṣe dáadáa ṣe àwẹ̀ ẹgbà yẹgẹ yìí àyà ń tèyí ò sí dání wọn láti ọ̀yìn náà mo jẹ́ àlàmísì òsì mọ̀ àwọn alálàmísì àwọn táwọn ló ń gbá rẹ̀ lára sọ ẹni áà ìmọ̀kẹ́ ìjọba mi lára aládàbí sí yàtọ̀ tó kárí mi orílẹ̀ yìí sí èsì èṣù èṣù tó lè gba ìfẹ́ jẹ́mọ̀ lọ́wọ́ ọlọ́run ní àwọn bá rí báyìí kò lẹ́yìn omi ló lè lè là tí wọ́n gba ọlọ́run bá gbọ́ wọ́n wá fáwọn ọmọ ọmọ ọmọ ìdíbò yìí pé wọ́n á tún ìmọ̀ ẹ̀ lílẹ̀ gbàgbọ́ náà lè máa ń wá látọ̀dọ̀ ẹni tó bá máa ń ṣe kárí mi kò tí ò mọ̀ pé nìkan kò lè tọ́ lẹ́sàn ní kò lè tọ́ lẹ́sàn ọlọ́run mi lè tọ́ lẹ́sàn kí ló ń retí ẹ̀yìn àwọn èèyàn fún lérí kó ṣe dáadáa onídìí wọ́n ti ti ẹ̀rọ retí káwọn èèyàn ń yìn ọ́ bákan náà wọ́n lé abẹ́rẹ́ yọ́n mẹ́rin àkè wọ́n lè ti jẹ́ gbọ́dọ̀ kìí ni. نور ونور كل أنزلوا قوم البحثين أعمال الذين ضل السعي في الحياة الدنيا هم يحسبون أنهم يحسنون صنعا أو أنتم أربعين جر أو أولي كاري مني كموت يلغم الشريعة لتفى الوجوب إلى القيامة ونبقى كا نور ولا يشرك في عبادته أحدا يقول ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا انتم عم اقول كيف الوجوه لله يقع لله كل واحد ما تكرروا طبعا شيريه ولا يشرك بعبادة ربه احدا مكرهم بالدنيا ومرهم بعض تقوم بها السيما مرضى وقولي ما هو للميمة يقول الله بكم شو يكون فيها في الله سواء كان عن تاكيد ibi kí o tó wọn wá bẹ̀rù kárí ni kí wọn bẹ̀rù kárí ni àmọ́ kó bá yẹn gbà mí o ẹ̀mí rẹ̀ ló sábà já mọ́tò ní pé ìjẹ́ ti kárí ni nítorí àìkú òṣèkọ́ wọn wà sí wọn ní apá nílẹ̀ ní wọn tó wà ṣùkọ́ wọn ní àdúgbò yìí lọ́tọ̀ tó ti kárí ni lọ́tọ̀ tó ti kárí ni lásán ni ṣùgbọ́n ìṣ tú ọ̀rọ̀ lọ kà á fọ ọ̀hún ìbúkú yẹ kà wọ́n lè lọ́kàlẹ́ rẹ̀ lóde táyé ní ọmọ ẹ̀sìn náà fèlò tí wọ́n ti kí ọ̀sán ìjọ sílẹ̀ sílẹ̀ àwọn kẹ́lí ẹ̀sìn káyé ní ṣùgbọ́n lè ti wọlé tọ́ ìyàn lọ tó ẹ̀mí ènìyàn máa ń jà lọ ọfẹ́ bó yẹn ní nǹkan pàtó yóò bó gẹ́gẹ́ kọ́mọ́rù fún ìyàn káyé ní bó ọkàn tiẹ̀ àwọn ṣàlàyé káyọ̀ fẹ́ rí ẹ èmi máa láìpẹ́ gan èmi máa láìpẹ́ kọ́ra àwọn fáwọn ọ̀dọ́ pé ọkàn tó pẹ̀ láti wú bí àwọn ẹni rí ẹni máa ń ṣe dáadáa lọ́wọ́ nígbà táwọn òfin mo máa ṣe dáadáa pàtàkì ìjọ tó wá ń sọ̀rọ̀ àkókò lágbára tí mo ń mú tí mo ń mú àwọn tí wọ́n bá ènìyàn sọ̀rọ̀ lẹ́sẹ̀ wọ́n ti ló kú sínú àkótó yẹn sí lórí ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ láéláé fún àkóbá. tòun náà ni pé èké ọmọ bẹ́ẹ̀ kárí mi pé á fúnra ìlú mi ń rí pé bọ́ọ̀dọ̀ àrùn tún ní èké yẹn wọ́n hàn pé oníṣúná mo rí ẹlòmíì lè kárí mi lẹ́sẹ̀ jọ ẹlòmíì lè dárò sí ìwọ̀fà ògbóǹgbò ẹni kọ́mọ́ ní kárí mi. tòkòtò mi gbọ́ mi wà lókè wọ́n kàn ìran òun yẹn kọ́ ní ká ló ṣe tọ́nà ti wọlé lọ́yà nù tó pẹ̀lú àwọn nǹkan báwọn nítorí àti òfin hàn yẹn ṣẹ́ olóore èyí ó fi hàn ní. ọlọ́wà ni ọmọ ẹ̀yẹ́ tó lè ṣe ìtọ́nà rẹ̀ owó kan rí na ẹ̀tọ́ láti di tó ti gba ìfúláyè tó ti ṣèkù bí ọmọ ẹ̀yà rẹ̀ ikú àti ìfúlọ́jọ́ ń ṣe wẹ̀sẹ̀ àkàrí na olúwa ní à ẹni tí wọ́n bá ṣe yẹn náà burú o ó burú kò rí ẹ̀bá ṣe o tó ọlọ́run máa ń kí wa nílọ nípa kárí mi bákan náà ó ṣe kí wa nílọ nípa àrùn mi tí mo kíta bá nílọ owó kálíà nítorí tọ́lọ́ kálíà nítorí tọ́lọ́ kájínà sí kárí mi kájí máa yà àwọn tó kókó ìdí àkàlẹ́nu ayọ̀kọ̀ àmì òde alẹ́ náà ọba tó ń ṣàlùyẹ̀ fún wa ìṣúwárẹ́ni tí tí bá rí àjòkí tó ní ya ọ̀rọ̀ ìṣòwòrán tí bá rí àjòkí tó bá ṣá tí kò ní ya oníkárí rẹ̀ tó ṣáà tó rà ní ṣíbí àti ọ̀kúnlá ilé àbájá nítorí àkùnláwà ẹ̀kọ́kùnlá ọ̀pẹ́kù lákùnkẹ́rù ní àwọn ìpẹ́lẹ̀ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi nípa ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ zakato fífèrè náà ni zaka jaka àwọn òpèsè jaka gbogbo ẹni tí ọlọ́run bá bá fún ní agbára tí ó jẹ tí ó ṣẹ́kù tó agbáwẹ̀ dandanifẹ́ni yẹn fún yọ zaka ìrìnkí jaka yẹn tó yọ fúnra rẹ̀ àti gbogbo ẹni tó ṣe pé òun ní ń bọ̀ wọn òun ní ń fún wọn lóúnjẹ tó yóò yọ fún wọn bẹ̀rẹ̀ láti rí àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ tó kódà tó wọ́n ṣe pé wọ́n ní àwọn ọmọ ọ̀dọ́ nílé bí àwọn ọgbọ́n ọgẹ́ tó pé òun ní ń gbọ́ wọn kódà tó wọ́n ṣe pé ní àwọn tó ń bá ṣiṣẹ́ wọ́n ṣe lọ́dọ̀ rẹ̀ ni bí àwọn gẹ̀tìmọ́nù rẹ̀ ni àwọn tọ́mọ iṣẹ́ rẹ̀ tí kó ń náà kó ń bọ́ wọn wọn ní bọ́ wọn ní nǹkan tí wọ́n ti ń ní ọ̀dọ́ ìgbà wọ́n ń sùn so irú àwọn ènìyàn náà yóò yọ kàkà tiwọn náà so gbogbo àwọn eléyìí ó sọ lásìkò yìí tí ọba ní sára yẹn jẹ tí wọn ń jẹ olóúnjẹ nílùú rice rice náà ni ìṣòwò lè gba ní ìṣòwò ṣe ń di o àmọ́ báyìí o rice ni náà ló ń jẹ tó ń jẹ nílùú tí ẹ bá ní òun mu gàrí òun bó ṣe gàrí òun gàrí gàrí tí mo láàárọ̀ ọjọ́ ọdún tí ẹ lóun jẹun tó dáa rice ni wọ́n ní kí náà ní àbí rice ló ló ń mú ìgbà sòfò yìí àbí tó wá lè yọ bí tẹ̀mú tí tẹ̀mú lásán ti dájẹ́ ẹ̀rọ tó bá yọ tẹ̀mú òun kò rí fowó tí tó ti ṣe é kí lọ bóyá ó tún bí ẹran ti fún àbí ẹja ó kò ti ṣe fún kò tó fi rí ṣe tó ìfi náà tí wọ́n sọ lélẹ́yìn tòun ó mẹ́rin náà ní ìlú ìyọkúrẹ́ nìkan kí ló ti yọ tó lè fi ọ̀nà sí rìn tó àbí kó ọ̀la bọ́lá yẹn lè yọ káyọ̀ tó bá ọ̀tún la tí ẹ bá rí àwọn tí wọ́n ní bùkátà sí tó eléyìí ọ̀rọ̀ nípa ìjàkà tó lè fitiri bákan àìsí fi owó yọ àti fi owó yọ ìjàkà tó fitiri tó nǹkí anáyẹ nípa yọ òun náà ní kí ká yọ so àwọn ní ìbẹ̀tẹ̀ pé ó wá ń jẹ́ aláìmọ̀kan wọ́n lè tánàbí dárúkọ pé lẹ́bídùn búrú fẹ̀yìn náà làwọn yọ gẹ́gẹ́ tó dákùn tá ní jẹ́ lẹ́bídùn yìí lọ́dọ̀ wáyà yìí tí ní tó ń jẹ́ àti ní tó ń jẹ́ ní ọ̀dọ̀ tí wọ́n ń bì so àmọ́ àdéhùn àbúta yìí dìbí yan tó ní kúlọ̀ lókùnrin ju ó ní lókùnrin ju zakata fitri

ẹ̀kẹ́kẹ́ náírà twenty náírà fifty náírà tó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó wá kéré tó kéré wù àlẹ́ ọkọ̀ wà ní òkè àwọn ilé ọkọ̀ ọmọ abọ́lé náà àwọn àṣà ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa ń ná tí máa ń ná bẹ́ẹ̀ wọ́n kéré òṣèṣẹ́ àlè péré náà ní àwọn báwọn. ṣé bó ń tẹ̀lé tó rẹ̀ bó òun kéèké two hundred ti kó fún ṣùgbọ́n tó wá ní kéèké rẹ̀ tán tó lọ́dún fún ẹ̀ fún two lórí sí kan ní sí kárì mi ọ̀gá sísà ń náwó ayé òun ta òun sínú àwọn àti ìwé táì náwó rẹ̀ yìí yóò ní ibi tó wà ní sáyẹn ti ní ibi one thousand tó yẹ kó fún ọ ní one thousand naira ńlẹ̀ ẹ ẹ àwọn àgbàlagbà tó yẹ kó yẹ kó fún owó tó yẹ kó ní ibi owó fáwọn kò tí ń bá ti ka wá ẹgbẹ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ fọ́nà márùn láàrin ìjọ ọlẹ́jọ́ ọdún ìfàdìrà máa ń pè tó ti ìfàdìrà ẹ̀kọ́ alò ìtẹ́kùn fún fọ́nà <laughs>

kárí ni ó lè bọ́ sínú pé kán máa yìnbọn pé ó tó tó lè máa náà lè bèrè o. lọ́wọ́